káàbọ̀ padà sórí ètò bàbá ètò olórí Orísun tẹlifíṣàn gbogbo tó ń wò mí nínú ilé ẹ fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ darapọ̀ pẹ̀lú wa dókítà àti ayéṣìmójú àti alábàárìn wọn abilékọ ayéṣìmójú ni àlejò mi lórí ètò wọ́n ti wà nínú ìgbéyàwó fún ogójì ọdún ó lé méjì táwọn olóyìnbó ń pè ní forty two years wọ́n ti bá a sọ̀rọ̀ látẹ̀kan nípa bá a ṣe lè gbé ìgbé ayé àlàáfíà nínú ìgbéyàwó wa dádì ẹ̀yin gẹ́gẹ́ bí olórí ilé tí ẹ jẹ́ bàbá fún ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń mu ọsàn ní abẹ́ igi ẹ̀ka yín bàbá wa ẹ dákun báwo ni ọkùnrin tó jẹ́ olórí ilé báwo ló ṣe lè gbé ìgbé ayé ìrọ̀rùn pẹ̀lú alábàárìn ẹ̀ nínú ilé láìsí làásìgbò. bẹ́ẹ̀ ni mo ní gẹ́gẹ́ bí olórí ilé nǹkan kan tí èèyàn dá ti kọ́kọ́ rún rẹ̀ létí ni pé. E àti òun olórí ilé o àti ìyàwó ẹ o àtàwọn ọmọ o gbogbo wa a ní bàbá kan àti olórí kan hmm. nínú olúwa wa ìwọ tán bá dẹ̀ fi ṣe olórí láyé hmm. ń bí àkọ́kọ́ hmm. mọ̀ wípé ìfẹ́ bàbá lókè ni kò máa ṣe nínú ilé yẹn. Hmm. kì í ṣe ìfẹ́ ara wa. báwo ni bàbá lókè ṣe fẹ́ kó máa ṣe síyàwó ẹ̀. Hmm. ẹni tí bíbélì ń sọ wípé wọ́n fi fún ẹ àbó jẹ́ bí olùrànlọ́wọ́ fún ẹ. ṣe rí ọ̀rọ̀ olùrànlọ́wọ́ yẹn àwa èèyàn kò tí ì yé wa dáadáa ẹlòmíì á kàn máa rò pé wọ́n fi obìnrin ṣe olùrànlọ́wọ́ fọkùnrin á máa rò pé bí ìgbà tó nǹkan lọ ọmọ ọ̀dọ̀ ni hmm. kì í ṣe bẹ́ẹ̀ o. God bless you daddy. nǹkan tóbìnrin ní tíwọ ò ní hmm. náà ni kó fi ràn ẹ́ lọ́wọ́ hmm. káyé ẹ̀ bá dáa. tí o ò ní o ò rẹ ní Hmm. àjùlọ ló ń pè bẹ́ẹ̀. kábíyèsí olódùmarè. ẹni tó bá dẹ̀ rí obìnrin bẹ́ẹ̀ yẹn ọ̀wọ̀ wa ń kọ́ hmm. ìdúpẹ́ ń kọ́ ìfẹ́ ń kọ́ hmm. kì í ṣe pé ìdúpẹ́ yẹn pàápàá kì í ṣe pé pópin yẹn nìkan ni pé ìyá máa dúpẹ́ lọ́wọ́ olúwa tó fún mi nírú ìrànlọ́wọ́ yìí. àti pé àwọn ọmọ náà kò sí nǹkan tí àwọn tún fẹ́ ju pé báwo ni ó ṣe yẹ ká bá bring up àwọn ọmọdé yìí nínú ìfẹ́ olúwa kí wọ́n dẹ̀ ní strength yẹn àti insist pé nínú family o ìfẹ́ olúwa làwọn máa ṣe kókó ibi tí ọ̀rọ̀.